Àwọn màmá wa ìyá àfà, àbí? Àwọn màmá wa ìyá àfà. A ní àgbé àpò ìrẹsì àti àpò gàrí kan. Ẹláǹfà ní tó bá wù ní ẹfẹ́ ìjẹ́mẹ́ ẹláǹfà ní. Ẹ sì láǹfà ní káwọn èèyàn wọlé ẹ̀ta ìdíkà méjì ike ọ̀dà kan àwọn ní gbogbo tẹ bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn lẹ ní àwọn abẹ náà kọ́ lọ́kọ́ bá lùbáríkà sí àpò rẹ̀ sí méjì àti àpò ẹ̀wà kan fúyà àpò rẹ̀ sí méjì àti àpò ẹ̀wà kan láǹfààní yìí abẹ náà kò yẹ ẹ̀ ní kó ti di ọgọ́rùn-ún ọyún lọ́wọ́ kó ti tẹ̀gbẹ̀rún ọyún lọ́wọ́ ọ̀la ìfọ̀n àrùn tẹ̀lé àwọn ọmọ wa náà àwọn náà ni àwọn náà ẹ̀ṣá yanjú ẹ̀ṣá yanjú ẹ̀hán adúgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run fún ọlọ́run ẹ̀ṣá wọ́n sàdúrà fáwọn ẹni àmì àmì ẹ̀ṣẹ̀ wọ̀n mọ́ ọlọ́run ẹ̀ṣá wọ́n bá sàdúrà fáwọn ẹni ẹ̀ṣàdúrà fún ọ dáadáa àpò rẹ̀ méjì àti àpò gàrí kan ẹ̀yìn lẹ́ni Owó gangan lẹ́ni ẹ̀sí ṣe àmọ́kùnsí tó ní ẹmọ́ jẹ mẹ́. Pẹ̀lú ògbò lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ti gbà ẹ ọlọ́run ti gbà ọlọ́run ti gbà. Ẹ ti mọ̀ máa ń ẹ má kúnlẹ̀ ọ̀mọ́. Àmì àmì àmì ọlọ́run sọ ilẹ̀ sọ̀rọ̀. Náà ẹ dákun oníkòkò yìí ká bẹ̀rù ọlọ́run. Láìpẹ́ kú máa ń ṣe nìkan kalẹ̀. Àdìrí gbé wọlé, a máa ń má ṣètò tiẹ̀ báwọn ẹni bá mọ̀ pé mo lẹ́tọ̀ọ́ sí kó náwọ́ ẹwọ̀n ọ̀gá mo gbé èèyàn e lọ́wọ́ Títọ́ sára. Títọ́ wọ́n bí i káwọn ìgbàgbé. Ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni. tí bá ní wo èrò tó náwó yìí nìsín ẹyọ kan ló ti kù lẹ ha ń ha pé ṣẹlẹ̀ mi ṣé ká pín ha yọ ha lọ́tọ̀ ha ha ha lọ́tọ̀ ha ha ha ha àwọn àwọn ha níbi ha atún ha ha ha bàbá ha ha níbi ha kódà pé ha lòun ṣe báyìí kó náwó kó náwó ha ní ilẹ̀ tó wáyé ha ha ha ẹ̀yìn náà ẹmọ́wẹ́ ẹ̀ tẹ́tẹ́ lọ ní ẹ̀yìn náà sọ ẹ́ èyàn ká sí ń jẹ́ ìwọ́n ní o tẹ́lọ̀ ni wọ́n wọ́n rán sọ wọ́n ní sọ́bù tẹ́lọ̀ sáàni mọ́sílì àbọ̀ ní mọ́sílì sáàni mọ́sílì ẹni tí ò bá ní mọ́sílì lábẹ́ fún ẹ́ ẹ̀ ń ṣe lọ́dún èèyàn ni ọmọ yí ọmọ yí kọ́ bá yìí yàrá ọmọ yí kọ́ sí àlẹ́ yìí kí lọ rí ààrùn ọpọ̀pọ̀ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ fóònù rẹ̀ fóònù rẹ̀ fóònù ìṣẹ́jọ́ ọmọdá ló fẹ́ gbakọ́ náà ẹ máa kò níbi ẹlọ jòkó lẹ̀ ẹjọ́ máa ẹlọ jòkó ẹjá lọ jòkó náà ẹlọ jòkó ẹjá tí ó wá lọ jòkó náà èmi náà ti mọ̀ pé ìta ṣe ìdí ọlọ́wọ́ ti wá lẹ́jẹ̀ sílẹ̀ náà ah, àwọn èèyàn ti pè mí pè mí pè ọ̀dà eh, ọlọ́wọ́ kọ̀ọ̀rọ̀ wọ́n mú ẹnìkan wá nìsín wọ́n oku òkú ọ̀rọ̀ ah, ìyá kan tó lọ́mọ òkú ọ̀rọ̀ náà mo ti jẹ́ ti o wọ́n ní kọ́ ti kọ́ parí ìṣẹ́lá wọ́n ní ká rárá púpọ̀ pàgbẹ́ ọ̀nà mọ́ ṣe yìí ó yá afá ìlọ́rí wà àwọn tọ́lọ́mù òkú ọ̀rùn ń lọ́pọ̀ orúkọ Ọ̀dà de Ṣé ọmọ bọ̀ tó ti parí jẹ́ sí? Ó ti gbàyè. Ìgbóyà ni a ẹni sùúrù ẹni sùúrù ọlọ́wọ́ bá yẹ jẹ́ ẹni sùúrù ẹni sùúrù àràbà ọlọ́wọ́ bá ẹ ti di gbogbo ẹni sùúrù ọmọ ọmọ nǹkan lè lọ afáàbá mú ìrọ̀ mú ìrọ̀ mú ìrọ̀ kí lórúkọ díẹ̀ ìdíwánù láìpẹ́ mẹkáníkì ni ìwà ẹ̀ sọ bá yẹ́ ọdún mẹkáníkì ni ọdún mẹkáníkì lọ́wọ́ ẹ̀ lọ ìwà ọdún mẹkáníkì ni dáre lọ́wọ́ ẹ̀ sọ́lọ́ lọ́wọ́ ti mọ́ wọ́n ni mẹkáníkì

wọ́n ní mẹkáníkì ní Ridwan àní wọ́n ní mẹkáníkì ní ṣe mẹkáníkì ní ẹ́ ẹni sùn ṣe mẹkáníkì ní ẹ́ ó ní mẹkáníkì lóhun ẹjá kó máa lọ náà sí Kí ló kọ́? Ok. Hello. Wàlékún sàrà àwọn ará ọ̀tún náà. Bẹ́ẹ̀ ni, àbá àbújú náà lè bá sọ̀rọ̀. Wàlékún sàrà àwọn. Okay. Okay. Ok. Ó dá, ó dá ok all right ma all right ma ok ma ok ma all right bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rọ gbé sọ́ra. ẹ má wọrí ẹjá máa lọ sórí ìjòkó ẹ máa lọ sórí ìjòkó lọ pítá ẹ má wọrí Ibrahim. Ibrahim Taiwo gbogbo lórí machine Kausara Sọláudin Kòkó fèsì ẹni rẹ̀. Ọya. àtàn. Táíwò àtàn jẹ́ bẹ́ẹ̀. Táíwò àtàn. Àlọ́ ló jẹ́ bẹ́ẹ̀. Ògbógbó. Ẹ mú ọ̀mọ́. Ó ní máa ń ṣeré kí mo lámọ̀ ní Táíwò àtàn. Ó ti tó báyìí. A ti ní ẹ̀wọ̀n one two three four five six seven eight nine. Ẹ má bọ̀ ọkàn mi, ẹ má bọ̀ ọkàn mi lọ́mọ. Obìnrin olóbìnrin ọkàn mi, ẹ̀gbẹ́ má bọ̀ ọkàn mi. Kí lẹ fẹ́ràn? bí ń bọ́ ó yá kí lẹ́pẹ̀ ó náà nínà kọdíjà sọ̀lá àbí ó ti wọ́n ké báyìí ó ti tó báyìí one two three four five six seven eight nine kò sí ìyàwó bá ti yá àmà sọ́ra pẹ̀lú ó ti pé jẹ́ one two three four five six seven eight nine okay kí lẹ́nu alex. Hmm?

tábá sí ìṣiṣẹ́ fún wọn insha Allah ta'ala mo lérò pé ìkankan ó ṣẹlẹ̀ bóòlù tó ti wá ṣẹlẹ̀ ní òye mi àmọ́gbàlú ìgbọ́ ọlọ́run a ti bá orúkọ èèyàn mẹ́wàá kalẹ̀ fún máa ń ṣe ìrọ̀lọ́sọ àbí èèyàn mẹ́wàá pẹ̀lú ìgbọ́lọ̀ àwòrán náà ayọ̀ méjì tí wọ́n kọ́kọ́ mú jáde lẹ́ẹ̀kan ah, ó jẹ́ tó jẹ́ kó bọ́ta báyìí wọ́n lọ́mọ òyìnbọn ni níta ṣe kọ̀ǹtúrà rẹ̀ nìyẹn ayọ̀mídé ọya ẹ má kò lẹ̀ ẹ kò lẹ̀

ó dà ọmọ yẹn náà ló ṣe kọ́ ìwọ̀n máa dábàá ní kílẹ̀ ní àgbà ṣe kọ́ náà fún ọyà ọyà ọyà ọyà ọyà ẹ̀wùn ilé ìlú ìlú ọba ti sọ̀rọ̀ ìdájọ́ náà ló dáa ó fẹ́ lọ palẹ̀ mọ́ rẹ̀ wọ́n gbé yìí kó torí àwọn lábẹ́ ìpè fún láti ọ̀rà tó ní ẹgbẹ́ náà. ọmọ ní kàmáyé ti dà tó mọ̀ sẹ́ náà alhamdulillah ọ̀pọ̀ tí kò sí dọ́ọ̀mù yìí o. ẹ̀rọ ọgbọ̀n náà màdàrà nísìnyí ẹjá bọ́ síbi ètò tó kàn àlùfáà wa Ibn Rajab sọ́bọ́ta àwọ́dà àbújá fà ẹlọ́dí bá wọn pìlẹ̀ ìkáṣì fún

الباوى الأستاذ هذا الشيخ الحداد أنا كافة عنده 100,000 ليرة أها ولا أقول لك طيب سواء لو جابوا الليل èmi wà mọ́ bá jù يوم yóò a ní oúnjẹ èèyàn 15 lẹ́ ṣẹ́rí gbogbo àwọn akábájú wà mọ̀ sí kejì ẹ̀dàkùn ẹmọ́jà bá wá ilé ìmọ̀ àmà pé o pọ̀ tó wáyé alùpáwà ara wa táà fún sí ìdánwà tẹ́lẹ̀ àbọ́bá tí wá pọ̀ tó yìí àápù bí a ti ìlọ ní ìgbà míì insha Allah àmọ́gbọ́kànlá àbìdá tàbábẹ́ pé oúnjẹ yìí oúnjẹ oúnjẹ bíi láti a máa ń fi nǹkan lé ètò tọ́jú àti nù a máa ń bí náà ewúlẹ̀ ní pé àwọn ẹni náà mo fẹ́ yí ètò ilẹ̀ padà díẹ̀ àwọn ló ti sọ ní èdè tí èdè ìgbà ní èdè ìjàmbá àwọn náà ó yẹ kí kéńjì díẹ̀ díẹ̀ mọ́ orí oúnjẹ àmọ́ kéńjì ò ní ègbò tó ráwà ta pọ̀ lẹ̀ ó máa gbé oúnjẹ táwà bá ti wá tán àwọn tó bá wá fún ilẹ̀ kéńjì tó yẹ orí oúnjẹ àmọ́ ah, ah, nígbà tábà fi àwọn àlejò mi pàtàkì ń bẹ tá máa ń gbé oúnjẹ ní àwọn àlùfáà àwọn kalẹ̀ gbogbo àwọn àlùfáà yìí ẹ̀bà ìgbé fún wọn onílẹ̀ gbé kámẹ́rà wọn sọ́dọ̀ yàrá àwọn gbé kámẹ́rà ọ̀yá ẹgbẹ́ kan fún ọmọ ẹ̀ ọ̀yá máa bọ̀ ara ẹ̀ bàbá ẹ̀ gbé ń fún àwọn ẹ̀yà kan bẹ̀rù náà ni ọ̀yá ọ̀gbọ́n ẹ̀hán àwọn àfọwọ́ bàbá ẹ̀fún bàbá àwọn bàbá méjì kí ni àfa ẹ̀yẹ́ tàbá o bàbá ó dá àtìlẹ́yìn èyí nìkan gbé kámẹ́rà tó ti yóò àwọn gbàdé ẹ̀rọ ìgbà tí ẹgbẹ́ ìgbó mú sí ẹ̀yìn kò tí ìgbé sí wa ní ẹ̀ka kábíwá wèrè. Adéhùn sara o. Ah, mo rò pé olóò ní Kádíjá sọ̀rọ̀ àwùjọ. Kádíjá Kádíjá sọ̀rọ̀ àwùjọ nǹkan. Ẹ̀tọ́ tó padà mú ọdún padà tó ní. Báwo lọ́jọ́ wá sí máa Àjọ ọgbà ọ́tọ́fọ́ orúkọ àwọn èèyàn kan nọ́mbà tá pè sí ìkan bá rẹ̀ ẹ̀dá kan pàtàkì o. Wà máa pariwo orúkọ ní mọ́sálásí. Nọ́mbà tí wọ́n rí pè wọ́n kan wá nọ́mbà yẹn kalẹ̀. Ẹ̀wù

wo ya gbogbo ẹ̀yọ́ ọmọdé wo ìwé ẹkú mọ̀ ẹ̀fọ́ lọ sí rẹ̀ ẹkú ní bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ fi gbogbo ẹmọ ilé kéré kó náà Ó yá ìjọ gbogbo ọ̀sán ọmọ ọ̀sán wà fáàbì tó jẹ́ fún mi tó jẹ́ wọ́n àì má lọ gbé náà wà gbé lóṣù owó nìkan ní lẹ́dí wọn lówó yìí ọlọ́rẹ̀ ẹ̀ta ẹjọ́ wọ́n da owó kí ní ìgbà ẹ̀ ẹ ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ẹ̀kàn kan fún just phone number ẹ má kọ orúkọ mi orúkọ lẹ́sùn ti pọ̀ yìí náà wà fà ẹ má lẹ́nu yìí bá wo àníkó nọ́mbà Thank àfà tó ti mọ ojú àwọn ọ̀rẹ́ mọ́ fi tẹ́lẹ̀ ó yá ẹ̀sìn kan gbé fún ọ ẹ lọ jùlọ ẹ wọ́n fún ọ òkú nìkan. ẹ wò ká sára ẹ tún gbà ní ẹ tún ó yá ó yá ó yá á kírun ní o. wàá bá ó sọ owó ẹ̀rọ ṣe kí o. ìyàwó àwọn wà ní kí wọ́n ní ìyàwó àwọn wà ìṣẹ́ tó wà nínú ìlú ìlú àwọn ìṣẹ́ àmà ìṣẹ́ wà nínú fún ìṣẹ́ àmà làwọn ní ìbẹ̀. ó yà kán kán lọ. ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹjẹ́ ká jòkó adúlọ yìí ẹ ti lọ sí ibi ìdáná ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀lọ́ lọ́jọ́kó ẹ̀jọ́ ẹ̀pàdà sáyẹ̀ yẹn ẹjọ́. nífẹ́ ẹjẹ́ yẹ́ ká lọ jòkó náà Ẹgbà ọjọ́ àjẹ́kọ̀ọ́. ẹjẹ́ ẹjẹ́ ká jòkó sí ayé wa ẹjẹ́ ẹjẹ́ Ẹjọ́ ẹgbẹ́ òkúrúkọ ní ọ̀pọ̀ nọ́mbà, alúgbò nọ́mbà ẹgbẹ́kọ̀ ní, fóònù nọ́mbà alájọ́pọ̀ àwọn ìyẹ́kùn kòrúkọ ní. Wẹ́n àmọ́ nọ́mbà tó dé ìjálì, gbogbo àwọn tí mo kọ ìbílẹ̀ gbàrùn mọ́ ó ti ló ń ka ẹ̀hẹ́ ìjọba kan forúkọ kó yẹn mẹ́rin gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ láàmú ẹ̀ṣẹ̀ bí ẹ̀hẹ́ ó ti pé ó ti tó ẹ̀hẹ́ fóònù nọ́mbà wọn tá a ti forúkọ wọn fóònù nọ́mbà wọn ó ti tó Thank you ilé ìtòsí gbogbo ẹ́ tí mi lọ lẹ́tọ̀ látàárọ̀ ilé ìlò fìdí rọ̀ Oya àwọn náà máa sọ yìí lọ yóò mọ́ sọ. Máa ní kọjá àjòkó mọ́ sọ. Ah, kìí ìṣíyọ́ra lọ́wọ́ Àwọn tẹ́kẹ́ pín máa wòyàn kọ́ bí tíjà tó ní ọlọ́kọ́ jáde. Ọya, wo ẹ̀pọ̀ àwọn tó tíjà tó ní jáde ẹjá mú ní kájò kájò. Account number yìí, ẹgbẹ́ òwúrẹ̀ fún, ẹgbẹ́ òwúrẹ̀ fún account number. Ẹjọ́ ẹjọ́ tó ń bá yóò wá. Màmá ó gbogbo ẹ̀lú lẹ́kọ̀ọ́. Ọlọ́run fún àgbàríkà ẹ máa lọlé ni mo ti ní ẹ máa lọlé ni báwo ṣó ti délẹ̀ ó ti tarí ó ti tán Mo ti gbọ́ ẹjá lọ jùkú lẹ̀, a gbọ́dọ̀ yìí. A ń bọ̀. Ó máa dákẹ́ jù. Ìbára tẹ́yìn náà ni àmọ́ wọ́n ah, bá fún àbá mi ìlú wọ́n ẹjọ́ sẹ́wọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ níbọ̀ ìwọ́n tó láti òun láti ó kiri bí ẹgbẹ́ ẹjá fẹ́ jòkó lẹ̀ ẹ má gbà ẹ má pọ̀ kankan gbogbo àwọn tí mo mi ẹjẹ́ ká jòkó lẹ̀ ẹjẹ́ lọ jòkó lẹ̀ ẹjẹ́ ká jòkó. ẹjẹ́ ká jòkó sáyé wa. Ìta mẹ́ mú ń fọ́ mi, omi ogbé ń gbé ìní gan fọ́nà àdúgbàtí wà láwọn òun, omi gbé. Omi lélẹ̀, wọ́n kí lọ́yọ́ ọlọ́ ń gbé síbẹ̀, káàmà fún alómi mú ẹlọ́ ń gbé síbẹ̀ o. Àkáàbọ̀ pé omi báwọn èèyàn ṣe ọlẹ́ ìwọ̀n. Ṣé ẹ̀rọ bìnrin fún wa? ìtura fún àbá ẹ ṣeun à ń bọ̀ wá àwọn àlùfáà wa agbọ́dọ̀ mọ́ pàwọn àbá wa lé ẹ má wọrí ẹ má wọrí èmi mo pè mí kọ́ mo pè yí èmi kọ́ mo pè yí tẹ́ máa fún yí àwọn ilẹ̀ lọ bá fà yẹn ẹ lọ bẹ́ẹ̀ jẹ́ máa lọ bẹ́ẹ̀ tó wọ́n ń ta yín lòun láti ọjọ́ ìnìyẹn. àwọn yàrá òun mú náà bismillahir rahmanir rahim afá àgbẹ̀lẹ̀ ẹ̀yìn Ọ̀yá, ẹgbà. Àwọn ìyá ọ̀nà 1,000, ní 2,000, mọ́bẹ̀. Ẹni mọ́bẹ̀ ilé ṣe kí ìrọ̀ Àrúdáfà. Àwọn ohun tó ń fi jùlẹ̀ rápapọ̀. Àwọn ohun oúnjẹ ológun tó jẹ́ kù oúnjẹ ti fa àti ìkòkò ọ̀tọ̀gbà tó ń tó jẹ́ lóṣù ẹ̀ ẹ̀kọ́ kú jáde ẹ̀kọ́ jáde ẹ má kó ọ̀dọ̀ pamọ́ ẹ̀kọ́ yẹn wá kú wá má ti pé yẹn o wọ́n ti pè é lọ. tètè náà ni orúkọ náà ti ẹ̀yẹ tó bá ti di gbìgbà ní pẹ̀lú òògùn náà ẹ bá fi lọ́wọ́. يا ọmọ mọ̀sọ́rọ̀ ẹ̀jẹ̀ máa lọlé ẹ máa lọlé lò ẹ máa lọlé ẹ sáàmà lọlé máa lọ ọjọ́ ọ̀rọ̀ tó ẹ̀rí kan gbàrẹ́gbà ọwọ́ yìí rèé Ọlọ́run bá lọ́wọ́. Ọ̀sì gbá fóònù wa jẹ́ ọ̀sì gbá ẹ̀ẹ́ Abdullahi ẹgbẹ́ ọ̀bọ̀wọ́ lè ẹgbọ́ Abdullahi

Iná wà lórí. Thank you onífowó kámẹ́rà. Àkọsẹ́lẹ̀ ẹjọ́ gbogbo alábíjọ sọ́bí ìdágbogbo ẹ̀rọ àkúrà àbùlẹ̀ sí ìwà mẹ́tàlá. Náà náà, arájú ẹ̀ ẹ̀yìn lẹ́mà ti tẹ́ gbogbo owó ẹ̀yọ́ ọmọ ìgbogbo láti tọ́jú bàjẹ́ ẹ̀yìn lẹ́pọ̀ o tó jẹ́ bí wò síyẹ̀ pẹ̀lú ìwọ̀ orí ẹ̀rọ ẹlọ jòkó ẹlọ jòkó ẹtí wọ́n lẹ̀ fún ẹlọ jòkó lọ jòkó Ibò Mọ̀ bọ̀ ara ìṣẹ̀. Gbogbo àwọn tá bá ti gbà nǹkan ẹni tó ń jẹ ní ẹni gba sẹ́lọ̀ ní ẹni gba sílìjọ ní ẹja mọ̀ lọ láti parí ètò wáyìí ètò ti parí tẹ́gbọ́ àwa tá àbá ti gbà nìkan ẹ̀hẹ́n àwa nìkan torí gbogbo tó bá lọ́wọ́ sí wa ó lágbọ́dọ̀ ẹwà ọmọdé ìṣòro ọlọ tó ní fifty fifty thousand ìsáàlì ọlọ má bá ọlọ fifty thousand fifty thousand ìlàrí bọ̀rọ̀ fifty thousand bẹ́ẹ̀. bóyá kó tó ojú mọ́ bàjá ẹjẹ́ kó tó ẹjẹ́ kó. ẹgbẹ́ wọn ní ká tó láì ẹjọ́ wa ti gbà kankan ní o láì ẹ̀ka ti gbà ẹ̀ mọ̀ lọ́lẹ́ ẹ̀ mọ̀ lọ́lẹ́ ẹ̀ mọ̀ lọ́lẹ́ ẹjẹ́ tó láì. èmi náà sọ̀rọ̀ láti lọ́sọ̀ ẹjọ́ tó láì yóò tó láì máa dáwà kan. àríkẹ́jù kò wọ̀n tó Ẹgbẹ́ òjò kó sílẹ̀. Àtọ́rù fún ọ̀dọ̀ láti ṣe kìí. Lára àtọ́rù fún ọ̀dọ̀ máa ń lo orí tẹ́kì sí èèyàn alẹ́lẹ́ sára. Ọmọ àlẹ́yà adámọ́ sí ọkọ̀ sí ọ̀la. Thank you ṣé ká jòkó ni àwọn tó ti tún jẹ́jẹ́ lẹ̀ jọ kájú òkò ní lẹ́yìn ní gbogbo máa fún ìdí kájú òkò ní ọgbẹ́ ìgbẹ́ báyìí. àwọn tó wá ń gba méjì bọ́ọ̀sì wa kọ àwọn òjáyọ̀ mọ́ àdìgbà mọ́ ẹ àwọn wákọ́ ní bọ́ọ̀lù tí wọ́n wákọ́ yẹn àwọn náà jọ tẹ̀lé àdéhùn wa nù tí ẹ̀kọ́ bá gbà lẹ́yìn èyí àti ìsọmọgbà ẹni tó bá gbà bẹ́ẹ̀ àwọn akọ́lá jẹ̀bi ẹni ẹló jẹ̀bi ọlọ́run ẹni bá ti gbà ó fẹ́lò mí láyé ẹ̀ ó jẹ́ ti tán ẹyẹ kẹ́kọ̀ọ́ fẹ́lò mí láyé jẹ́ ti díẹ̀ tó kú alẹ́ jẹ́ ilé ẹ̀ka Àtàwọn fóònù ló fẹ́ lọ. Ọjọ́ tó dẹ̀ gẹ̀ẹ́jọ́ ẹwọ àwọn èèyàn tó náà títò yóò ẹgbọ́ ẹlọ́jọ kó ló dá ẹjá lọ́jọ kó káríwá máa jòkó ẹjá ọmọ ẹjá kòkò níjà ẹnìjà ẹ̀rọ̀wà ẹni tí ẹwọ àwọn tó jòkó tí mo ní kí wọ́n jò mọ́ ìjòkó ẹ̀yìn náà jòkó mo ti ní ẹ̀lẹ́ tí ilé ìjẹ́rẹ̀ 1 2 èmi ò rí lọ́dọ̀ àwọn méjì orí mo rí àwọn mo dẹ̀ rí àwọn náà yóò rí ẹ̀dẹ̀ wà lẹ́nu dìde ẹ̀yìn náà jòkó ẹ̀gbẹ̀dẹ̀ wà lẹ́nu dìde ẹ̀ jòkó nínú àwọn tí a ti fi ní tẹ́lẹ̀ mo ti dáwọ̀ kọ̀ọ̀kan tó ń gbà. àwọn mi ìjà àwọn mi. àbí ẹ má gbọ́ àbí ọ̀bàwọ̀ ọjọ́ yẹn mọ́ a ah, kí ló dé báyìí náà. Ah kí ni ṣe lóde àmúra kankan nìkan ti gbóyè nìkan ti gbóyè kí ni ṣe. ẹ àìsàn àti sọ ikú bá ti ṣe bẹ́ẹ̀ sí ilé ọlọ́run máa mú ẹni ló bá dájọ́ tá a máa lọ ra mọ́ ìpàwọn èèyàn ní nǹkan bíi yá ní kí òun lórúkọ tí ò dára. bí ibùdó ẹni náà ló fi ọgọ èèyàn kan gbá lẹ́yìn jù tí ó gbé bá dára lẹ́nu lórí àlùmọ́ọ̀rẹ́ yẹn gan. ẹ̀ẹ́dùn ní ìgbẹ́gbẹ́lò fún owó nìkan gbogbo fún fóònù mi kan fóònù mi kó fóònù ẹlọ́bẹ̀ ilọ́ àwọn abú abdulatif àwọn ni abú abdulatif nọ́mbà tẹ́lì ni mo mọ̀ lórí mo sáré kọ́ Brown ọba ti gbé lọ owó àwọn èèyàn gbé lọ wọn. ìsàlẹ̀ kó lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta náà ẹjọ́ torí tọ́lọ́ ọlọ́wọ́ sọ gbọ́ alẹ́sọ lórí ọlọ́wọ́ sọ alẹ́sọ lórí ọlọ́wọ́ sọ alẹ́sọ lórí tẹ́rí irú nǹkan báyìí àmọ́ ìdá inú wa ṣe irú kan báyìí lọ́pọ̀lọpọ̀ gbà kìí sábà kárí ṣùgbọ́n ẹjọ́ àbúgbúra wa o gbogbo ẹni tó bá ti gbà tẹ́lẹ̀ lọ́lẹ̀ ẹ mọ́jẹ́ a tó gbà lẹ́lẹ̀ kẹrí ẹni tí mọ̀ kẹrí àwọn kan tá a fi bí à àmọ́ fẹ́yàn àpọ̀ báyìí ṣùgbọ́n gbà rí àwọn èèyàn náà ẹni ṣe ara mi mo chéǹjì ètò tó wà mẹ́tẹ́lẹ̀ sí kó jẹ́ oúnjẹ àwọn ọdẹ ìjọ ìgbóúnjẹ ó yẹ kó owó lọ pẹ̀lú ẹ̀ owó máa ń lọ pẹ̀lú ẹ̀ lóko tó ta ṣe àwa owó yẹn pé a lè fi fún àwọn but ó bàá nu jẹ́ pé ẹni tó tún ti ti gbowó kò dáa alájà ẹ máa lọ lé bá ti tó jẹ ẹ̀yin tẹ́ bá ti tó jẹ ẹ lọ lé ẹ̀yí tẹ́ bá ti tó ẹ̀yí ti ta ẹ̀rọ ọ̀mọ̀ta ẹ máa lọlé ẹ máa lọlé ẹjọ́ ẹni bá ti gbà ẹ máa lọlé ẹ̀yí wù ní àwọn ọmọ kìíní kan ẹgbẹ́ ti gbà nǹkan ẹ máa lọlé ẹ máa lọlé Mo rọ̀ gbogbo ọ̀rọ̀ wọ́n náà lọ sí kò lọ́dọ̀ mọ́ lẹ́ẹ̀. káwọn náà ẹni bá ti gbẹ̀bù náà wọ́n gbọ́dọ̀ gbà kankan ẹ káwọn náà àwọn dà. ṣé lórí fóònù ṣé lẹ́yìn ìjòkó yìí bẹ́ẹ̀ ni ẹ jọ nítorí ọlọ́run náà sáwàtà kúlẹ̀ ni àbúrò àtìlẹ́tì ìgbà abu abdullahi ọ̀yà ìtùkẹ́ mọ̀mọ́ ti gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ti gbóúnjẹ ọ̀yà kan ti fínú abáàtù mú yìí ọ̀yà kan ti fún ọmọ lóúnjẹ ẹ ti gbà lẹ́ẹ̀kan ó yẹ kẹ́ tún dúró mọ́ ẹ̀yẹ mọ́ ó yẹ kẹ́ tún dúró mọ́ ó yẹ kẹ́ tún dúró mọ́ mọ̀mọ́ ẹ̀yẹ mọ̀ lọlé ẹ̀ṣẹ́ ọmọ ọlọ́run sọ ilẹ̀ sọ ah. àwọn tó mẹ́rin kan wà tán mọ̀mọ́ ẹ̀ mọ̀ lọlé irú àwọn kọ́ àwọn kọ́ náà mọ́rin ọlọ́run sọ ilẹ̀ sọ àwọn mẹ́rin tó mẹ́rin kan wà tán kéjì ìjẹ́ àwọn ọ̀dà kan wá ń bí ọgbọ́n ọ̀dà kan wá ń bí máa nà mí tí ó dé tó dé tó gbà mí tí mo ṣe ẹ̀rọ wọ́n gbà mí ẹ máa lọ́mà ẹ máa lọ́mà ẹ ẹ máa lọlé ẹgbẹ́ bá ti fún kọ́mọ lọlé ẹ máa lọlé ẹ máa ṣe ibi tí ó ti lẹ̀ ẹ máa ṣe bẹ̀rẹ̀ sí oúnjẹ ẹ máa ṣe bẹ̀rẹ̀ ẹ máa oúnjẹ lọ́kọ̀ ni ẹ máa lọlé ẹ máa lọlé mà. Ìrọ̀rọ̀ ẹ ti ń gbàjókòó ń jẹ́ mi tẹ́ wà tẹ́lẹ̀ yìí. Ẹ fi wọ́n lẹ́ fi wọ́n lẹ́ mọ́ lọ́ mọ́ lọ́ fún ìdàbọ̀ mọ́. àti àìmọ́gbọ̀n jìnà à. Ìyá tó lò ní kọ́ọ̀bù yẹn, tó lò ní kọ́ọ̀bù. Gbogbo àgbò lọ́wọ́ tí ó lábàbáwò yẹn. Mama, mama, mama. Ẹ má bàa mi sọ̀rọ̀ jáde. Gbogbo àwọn tí mo ní lọ́wọ́ tẹ̀lé mi láti Náà wá kìí ní ìsìn. Ọgbùn ọgbùn ọmọ ajá kìí ọmọ ajá.

Ọmọ àjàwọ́ ń kọ̀ lórí ẹgbẹ́ àwọn ènìyàn. Ẹgbẹ́ máa ń gbé Mo ti yá, mo ti yá kúrò, èmi kẹ̀ ẹ́ yá kúrò. Àlàyé kẹ̀, láti kò sí ọ̀yà wa, ọ̀yà máa pa. Ẹ mú dání, mo ní kí, ní kí abẹ́rẹ́ ọ̀rọ̀ wọn ní àwọn ará ilé ìjọ ìṣẹ́lẹ̀ ọlọ́mọdé àwọn àgbẹ̀wọ̀n alẹ́kùnlá èyí ò ní ká nínú ilé ẹ̀kọ́ náà àníyàn wa ọlọ́mọdé àgbẹ̀wọ̀n ẹ̀kọ́ náà kárí ní alẹ́ọ̀dọ̀ wọ́n tẹ́kù ìdíraga ìmú tó báyìí ìmú dàbáyìí ìmọ̀ bàjẹ́jẹ́ ìmú rọ́dá kọ̀ọ̀kan náà àwọn ẹrù ọlọ́run tí wọ́n gbé kílé iná wáṣọ lọ́wọ́ wa ọlọ́pàá ìsìláàmù gbọ́dọ̀ jẹ́ àlọ́jọ́ wàdíkébò wàdíyà tí wọ́n bá jẹ́ jẹ́ tí wọ́n bá wà yẹ́ tẹ́tò yóò ibẹ̀ láti wáyé ẹ̀rí pé kí fún gbogbo ẹjọ́ pọ̀ yẹn àwọn báwọn yẹn ṣe fi kéde fọdúnàbí ṣe tó fáwọn àbíọ́lá ló bí ìrìnàjìmá àwìlọ́wọ́ àwòrán iṣẹ́ pọ̀ ní kọ́kọ́ lọ́dọ̀ aláì iṣẹ́ ẹrú dáǹtì lè ní kọ́ lọ́dọ̀ ó wá nígbà tí wọ́n ti lóṣù òye àmọ́rù àǹfààní òǹkà tó lè rí rò ó dìgbà bá dé àṣọ́rù ṣùnà kìrí ó láti jẹ́ pé ó ní lọ́nà lẹ́gbẹ́ ọ̀tún lọ́nà lẹ́gbẹ́ ojú àmì àwọn ìjọ ìdáàbà sí ẹ̀yí ó ní yóò lọ pàtẹ́kìlẹ̀ yìí táwọn èèyàn gbà lẹ́gbẹ́ jẹ mẹ́ta yìí kò ní bẹ́ẹ̀ bí ìlú ìlà ìtàhánà ẹ̀dá fún gbogbo àwọn ẹni tí ó wá gbà ẹ má bí ojú wa a dú kí gbogbo owó rí gbà. mo mẹ́mọ́rò pé ọkẹ́ a dú kí gbogbo wa orí àbí adúgbò gbogbo wá orí àmọ́ ibi dọ́lọ̀ ní yóò dé náà lóde ibi dọ́lọ̀ ní yóò dé olóde ọlọ́run sákàlùkù wa náà lẹ́sàn lọ́rẹ̀ insha Allah ta'ala ó lè má pẹ́ ó sì lè sílẹ̀ lè ká díẹ̀ àmọ́ mo lérò pé eléyìí pé áńkùlà ti lé mi àwọn tí wọ́n ní ká máa ṣe gíbèwé tẹ̀sọ́ gíbèwé lọ́wọ́ nígbà rẹ̀ gbogbo ẹ̀tẹ́ ló ajẹ́ ìgbàájẹ́ gbogbo ẹ̀kọ́ báyìí tó yé bá a máa fẹ́ fún àwọn ìran àti ìmọ̀mí wọn ìran ẹjá pé ní ìran mẹ́wàá àwọn tí wọ́n bá pè wọlé torí agbọ́dọ̀ tẹ́jú náà mọ́ náà ó sì bá ti ní ìdí o ìyẹn kó wà fáwọn online but èèyàn tó lè dúró ẹwà dá five times ten to fifty tó wọ́n gbà wọn tàbí ó fún ẹ̀kọ́ pẹ̀lú mú káṣẹ tó lé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹjá sí ilé èèyàn mẹ́fà insha Allah nọ́mbà àfáà tí wọ́n pè lọ fi tó ìgbọ́ mẹ́ta ní pé ìkànnà ìfún ẹgbẹ́ tí mẹ́bí ní ó tó ìlú lọ sí sílẹ̀ àwọn fóònù mi dàjẹ́ tẹ́lẹ̀ sí àti nǹkan wọ́n lè lọ kí ni ẹ̀mọ́ bẹ́ẹ̀ á sì kírun oya zero eight zero nine zero zero nine zero three hundred nine one nine two one. kí admin tí wọ́n lọ bá wa táàgì nọ́mbà tí mo sẹ́ndì sí admin wa ní UK nọ́mbà yẹn àwọn tó bá wà láì sáwọn àdìgẹ́lọ táàgì nọ́mbà yẹn nọ́mbà yẹn ó bá wa táàgì ẹ̀ nìkan ṣọ̀rọ̀ àti alápè fún nọ́mbà náà látòrí online àwọn ẹ̀rọ lọ́pẹ̀sọ̀ yẹn bá pẹ̀sọ̀ yí nọ́mbà mi ò yí nǹkan gbà ó ẹ bá pèsè nọ́mbà tí wọ́n táàgì ẹ̀ nọ́mbà mi làwọn èèyàn pè rà nọ́mbà mi ò kò sí ó nọ́mbà mi kí ni. ẹnìkan tó ń pè wọ́n rẹ̀ sí pé mi nọ́mbà rẹ̀. ẹ wọ́n ti pè wọ́n ti mọ̀ yí lọ́nu. ọ̀yà wọ́n bá ti pè wọ́n ti mọ̀ yí lọ́nu. ọ̀yà wọ́n bá wọ́n sọ̀rọ̀. àwọn bàbá nọ́mbà wọn ni kò sí ẹjọ́ kan sẹ́lá káàbọ̀ bọ́ sí mọ́ sẹ́lú wọn ayá kó lọ́sẹ̀ tààrà àrí kó wọn sọlá wàrà ọ̀tọ̀ lọ. Àbúrò àbí anyị. láàbá yìí. Ṣìmáwá. Ẹ ọ̀dọ́wà rí ọ̀dọ́wà Inshallah. Okay, sir. I will be back to you. I don't know the live video. But I think you know that. Exactly. I have to check the Naam. Salaam alaikum. Ẹgbẹ́ bá láti ṣe orílẹ̀ èdè ìbéèrè ẹgbẹ̀gbà kan ti wọn. Kí ló rúkọ yín? Má bèèrè ọkọ̀ wọn ọ̀gbà kan tó. Orúkọ yín láti fi tẹ́sí. Ìyẹn mẹ́fà péré. Mẹ́fà máa ti pé ẹni bá pé nọ́mbà ní ẹni wọ̀ ẹni wọ̀ rẹ̀ jà sí àkùkù. ìbáraka yá ni ẹsẹ̀ ní ẹ̀bẹ̀ ẹ̀kẹ́ ọ̀fẹ́ ìdàkà nọ́mbà yín. sí ká máa pè mú ọkọ̀ tí máa. ó ṣe ẹ lọ. ọ̀yà ẹ dúró ẹ máa pè àká nọ́mbà yín. ń bọ̀ ẹni kùnú báńkì wo. ó kọ̀ ẹ̀ ṣe àtúntò ẹni ò ní lọ àdúgbò ìdí àpò wọlé. báńkì wo. dpd ẹnìkan ok ó yẹ máa pé 01 37 67 ok 89 00 ẹni bá pè nọ́mbà àti ìlú ìlú ìkọ̀kọ̀ àwọn online ìyẹn mẹ́fà pé náà láti mo bá rọ̀ sáyé ok ọ̀pọ̀ kọ̀ wọ́n sí gbangba wọ́n lọ kò sí gbangba ọ̀

hello. owó yín lọ kò tí ì lọ onítọ̀kì. àkò tí a lọ báwọn. ẹgbọ́n olówó yìí kọ́lẹ̀ ti wọlé àkànmọ́ sílẹ̀ gbà fún. ẹ má wọrí o máa lọ níta. ẹ máa lọ káwọn kó mẹ. ẹ lọ. ó lè jọ ti gbà láti lọ wọn. irọ́ àní ẹ̀tọ́ jẹ́ láyé tó ọkùnrin yìí ṣé kò sóyún wọn ni. ẹ má pàdé lẹ́tọ̀ yóò máa pariwo náà nígbà tó kí wọ́n ti lọ ṣé mi sí. náà mẹ́lọ́. naam àti ọyẹ máa pàkà nàmbà yín báńkì wo báńkì wo ẹ̀bẹ́ ni ẹ̀ ló ká ló sọ̀rọ̀ mú ń gbọ́ yín abdulmalik láti okò báńkì wo lẹ́lò gt bank ó yẹ máa 030 one four three four two three five this is Sulaiman Abdul Malik okay. Naam, naam, naam. Èèyàn mélòó Yeah náà? Yeah méjì. Ẹnìkan láwọn ọmọ Muhammad mẹ́sẹ̀jì Muhammad. Message sẹ́nu ó ń lọ lọ́wọ́ owó yóò sì lọ. Òkè owó yìí ti lọ o. Tó ti lọ, bí a ẹlòmí, ẹlòmí, ẹlòmí, ẹlòmí. Náà mẹ́lú. Ọlọ́run kò pa náà àtẹ́gbọ̀n Ẹlú. Òṣìṣẹ́ lórí Lẹ́wọ́ wílọ̀. Olúwa Uh-huh. Five nine. Eh? four zero. mélòó Gbẹ̀gbẹ̀. Hello. Wa alaikum assalam wa rahmatullah. Naam, naam, kí lórúkọ yín? GTB. GTB àbí? Kápẹ́ kápẹ́. Eh, UDA ok oya oya oya oya oya oya ìpàkà nọmba yìí nígbọ́ àti balẹ̀ ayé máa ti bẹ̀ wọ́n tí wọ́n láti náà àwọn tí wọ́n pè ní ọ̀nà èèyàn kan 5,000 naira ọ̀nà tí wọ́n sọ fún wọn ọlọ́pùn gbà lọ́sùn ní ìgbọ́n yí dáadáa 21 twenty four ẹ̀hẹ́n forty four twenty five. ojú ojú ṣubú ẹgbẹ́ òde láwọn fún mi. Abuja Fanda. Fún ogun àpọ̀lú wọn bẹ̀rù tó wéwò sí ẹ̀rọ. Ṣé a lè yẹ ojú ẹ̀kú? Ẹgbẹ́ àwọn ẹ̀kọ́ jókòó ẹ̀rọ. Ẹ àwọn òkú àwọn òkú kẹ̀kẹ́ rẹ̀. Bá dúró ẹni tó jókòó rẹ̀ uba àbí united bank of africa àbí gbogbo ah, ó yóò correct united bank of africa wà mú ẹ̀ ọ̀nà ni tí o bá ti kọ̀ ìbára ẹ̀rọ ẹ̀jẹ̀ ọ̀la àwọn ẹ̀ kọ́ọ̀tì ẹlòmí ẹlòmí à ah, ó yà gbé ẹni yẹn nìkan mú Muhammad fẹ́fẹ́ message. wàlékùmù sàlámù rahmatullah. okay ó yá kí ní àkáǹtì wọn lọ́lò abẹ́rẹ́ ọ̀bàbá àrùn wọ̀ta gbogbo àwọn tí ní gbọ́yìn abáṣe 15 nọ́tí apple 90 nọ́tí ní mẹ́rin ìṣẹ́lá gbáyé ẹ̀dá

owó yìí tún lọ kílẹ̀fù láfà yìí sọ̀rọ̀ ẹ̀dá wọn kẹsì sọ̀rọ̀ ìjọba bẹ̀rẹ̀ sílẹ̀ owó yìí lọ lọ́wọ́ ẹ sọ sílẹ̀ ọjọ́ ti lọ́wọ́ yìí ti lọ aṣọ yìí jẹ sẹ́rọ̀ ẹ sọ àwọn mẹ́rin sọ sílẹ̀ sọ ti pé sí pọ̀ bá pọ̀ bẹ́ẹ̀ ẹ rọra Hello? Wa alaikum assalam wa rahmatullah. Na banki wo? UBA. GT. GT àbí UBA ló gbé náà. Ẹ́? Tẹ́lómi yé. Ó yá ẹ máa bàkà sí. Twenty one. Forty four. Lọ́ba ń gbé three bọ̀ sí wa. Ẹ forty two. Okay ọjọ́ ti lọ wáyé ọjọ́ ti ṣú ó yá 25 24 24 àbí ọjọ́ ti lọ ẹ̀rọ Thank you ọmọ ìdárí méjì kọlù kan ìgbàrá ẹ máa ṣe ọlọ́run padà dẹ́gbẹ̀rẹ̀ Hello? Wàlé tí wọ́n tẹ́lá ìwọ̀n náà bá ṣe This is the open ó yẹ máa pé zero one one one mẹ́ta ó jẹ́ five six seven six eh? two six okay Ahmed Mansour Ali.